bí ìwọ bá ṣe rere ara kì í ọ̀ya ó ní yorùbá wí òun ló díbà fún Zinolisky àti ọ̀gá rẹ̀ Naira Marley tí wọ́n yọwọ́ ọ̀sẹ́ wọ́n yọwọ́ wọ́n yọwọ́ ìjà sí ìkan nínú àwọn olólùfẹ́ wọn fan wọn tó rí wọn ìyẹn dẹ́rẹ́bà tí ń wa mọ́tò tó sì gan ní Zinolisky àti Naira Marley tó sì sáré wa mọ́tò tẹ̀lé wọn wípé àwọn olórin tóun fẹ́ràn rèé ṣùgbọ́n àwọn ò mọ̀ nítorí wípé <laughs> alára lára ń fu o àti wípé bí wọ́n bá jẹ gbì o ò lè kú gbì ẹ̀ ń jẹ gbì ní òkú gbì bẹ́ẹ̀ náà sì ni Yorùbá sọ wípé ẹlẹ́ṣẹ̀ ń sá nígbà tí a kò lè eléyìí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ẹ̀ ń wò yìí tí Zinolisky sì páàkì mọ́tò ẹ̀ sí àárín títì tí ó sì bẹ̀rẹ̀ sí ní yọwọ́ ọ̀jà tó sì jẹ́ pé ọ̀gá rẹ̀ gbogbo ayé ló mọ̀ wípé ọ̀gá rẹ̀ sì lẹ́jọ́ ní kóòtù lórí ikú Mohbad tán fẹ̀sùn kàn án ṣó yẹ kí wọ́n mọ̀ ṣe báyìí bí ọmọ bá ti yà páǹlẹ̀ kò síbẹ̀ ṣe ṣe bolo tí ò ní rùn o ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n ní kò lè gbèrin tí wàá lọ ń darin ni ó lòun fẹ́ líìdì orin <laughs> wọn náà fẹ́mi rẹ lákìtàn ó wá rọ orè kó gbé ajá rẹ olówó fẹ́ dà sí ṣáláńgá ìwọ tó lajá gan-an àkìtàn wọn náà gbọ́dọ̀ rí imí rẹ ń bẹ̀ látìgbà tí Mohbad ti kú tọrọ ẹ ti ṣẹlẹ̀ ní àwọn èèyàn náà ti ń fura sí àwọn ẹgbẹ́ olórin yìí yẹn Naira Marley àti àwọn akẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni inú fún àyàfu ìbẹ̀rùbojo làwọn náà fi ń rìn káàkiri ìgboro ẹ rí i pé àwọn ọlọ́pàá ò tẹ̀lé wọn lọ́tẹ̀ yìí èèyàn fẹ́ kí yín ó fẹ́ kan sára sí yín ó fẹ́ gbóríyìn fún yín ẹ wá rò pé àwọn ọ̀tá yín ti ń lé yín ni wọ́n ní bí iṣẹ́ ọwọ́ èèyàn náà ní mọ́ léèyàn kiri bí òjijì ni bẹ́ẹ̀ sì ni wọ́n ní bí wọ́n bá ṣe rere ara kì yóò wá yá o bẹ́ẹ̀ náà sì ni èyí Zinoleski ni wọ́n ti ń pè lórúkọ lóríṣiríṣi látìgbà tí Mohbad ti kú tí wọ́n ní ọ̀dàlẹ̀ ní ọ̀dàlẹ̀ balẹ̀ lọ tí àwọn èèyàn sì ní àwọn ò fẹ́ gbọ́ orin wọn mọ́ o wọ́n fojú wọn mọ̀ bó o ìbẹ̀rù bójó tí wọ́n fi ń gbé ìgbésí ayé wọn náà rèé o.